ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé dáadáa la bá yín gbogbo lè ń kọ́. a kú oṣù tuntun oṣù July tí àwọ̀ yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín ní agbára ọlọ́run kò ní jẹ́ oṣù ìbànújẹ́ o gbogbo nǹkan tẹ̀ ń wá nínú oṣù yìí lọ́lọ́ máa ṣe ẹ̀yin èèyàn lè gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní ìyá wa wọ́n ní wọ́n lọ bá Queen Naomi ní Royal Mansion láti gbà wọ́n ní ìyànjú àti ní àti gbàdúrà fún wọn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní pálásì kábíyèsí wọ́n ní màmá wa ní kí wọ́n dúró nínú olúwa pẹ̀lú àdúrà kí wọ́n dẹ̀ má mikùn wípé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí wípé ọlọ́run mọ̀ sí ni wípé ọlọ́run ò gbàgbé wọn o wípé ọlọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ rárá wípé nítorí pé àmì ọlọ́run ó wà ní orí wọn wípé ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan wípé àdúrà pé Naomi ti gbà ìpè ní agbára ọlọ́run ìpè ibi àti ọwọ́ ayé kò ní ká pin Naomi o àti ọmọ wọn wípé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fi wọ́n pamọ́ sí royal mansion wípé kì í ṣe ènìyàn ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyí tí wọ́n ní màmá wa sọ tó bá jẹ́ pé lóòótọ́ gist tá à ń gbọ́ yìí tó bá jẹ́ pé òótọ́ ni ẹ̀yin èèyàn lé wọ́n ní màmá wa Esther Ajayi allegedly wọ́n ní wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí wípé kíkọ̀ Naomi kí wọ́n má ṣe bẹ̀rù o wípé kíkọ̀ Naomi kí wọ́n má ṣe mikàn o wípé ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú Queen Naomi wípé ọlọ́run elédùnmarè ó máa dúró tì wọ́n wípé ó máa wípé torí ọlọ́run ló ń ja ìjà yìí o wípé kì í ṣe Queen Naomi ló ń jà wípé ọlọ́run ló ń ja ìjà yìí rárá wípé kò sí èèyàn kankan tó lè ja ìjà yìí ju ọlọ́run lọ wípé ọlọ́run tó ní kí Queen Naomi jókòó sí royal mansion ipò nífẹ̀ẹ́ Queen Naomi ni wípé kí Queen Naomi wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú pálàsì yẹn wípé tí wọ́n bá ti kó wọ inú pálàsì yẹn ń kọ́ wípé ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí ibi kó ré kúrò lórí wọn ọlọ́run jẹ́ kí nǹkan burúkú kó ré kúrò lórí wọn kò jẹ́ kò fẹ́ fi ojú wọn rí rẹ́dẹ̀rẹ́dẹ́ kò fẹ́ fi ojú wọn rí nǹkan burúkú wípé nítorí ẹ̀mí ọlọ́run lọ fi wọn pamọ́ ìpè so kíkọ Naomi má bara jẹ́ kó má banú jẹ́ kó má mikàn kó dẹ̀ má bọkàn jẹ́ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nì tí wọ́n ní màmá wa Esther Ajayi sọ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ da. atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé ẹ̀ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn wọlé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abami gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abami ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. ẹ̀yin èèyàn lé nǹkan ìyàlẹ́nu ni màmá wa náà sọ fún Queen Naomi o wípé kí Queen Naomi kán má mi kàn wípé kí Queen Naomi kí wọ́n mọ̀ wípé ọlọ́run ó nífẹ̀ẹ́ wọn ni wípé nítorí pé kì í ṣe bí ṣe Queen Naomi ni Ọlọ́run fi ló fi ń ṣe gbogbo nǹkan tó ṣe yìí wípé ṣùgbọ́n lọ́lá Ọlọ́run Ọlọ́run ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí pẹ̀lú ìyanu nítorí pé Ọlọ́run mọ̀ pé àyànfẹ́ òun ni Queen Naomi òun ò dẹ̀ ní jẹ́ kí ìyà jẹ wípé ìtorí ẹ̀ ni Ọlọ́run Elédùmarè ló fi ń fi Queen Naomi pamọ́ láti rí ibi ipe ojú oko Naomi ò ní rí ibi láíláí ipe ọlọ́run elédùnmarè á dẹ̀ máa dáàbò bò wọ́n wọ́n ní màmá wa gbàdúrà fún wọn wọ́n ní màmá wa gbàdúrà fún wọn o àdúrà náà dẹ̀ máa gbà ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nì tí wọ́n ní màmá wa ìsàjà yìí sọ allegedly wọ́n ní ìgbà tí màmá wa máa parí pẹ̀lú wọn tí wọ́n lọ sí. Si tí wọ́n kúrò tí wọ́n kúrò ní royal mansion wọ́n nínú Queen Naomi dùn wọ́n ní joy fèlè àti wọn ìpinnu wọn dùn gan-an ẹ̀yin èèyàn lé inú Queen Naomi máa máa dùn kálẹ̀ ni ní agbára ọlọ́run ní agbára ọlọ́run lágbára ọlọ́run mo tútù sọ lẹ́lẹ́kejì wọ́n á padà sínú pálàsì yẹn o pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà ẹ̀yin èèyàn lé ṣùgbọ́n àdúrà àti sùúrù òun ni ká máa gbà fún wọn kọ́lọ̀ ń fún wọn ní ẹ̀mí ọgbọ́n èyí tó jẹ́ pé wọ́n á fi lè ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe pẹ̀lú àdúrà nínú pálásì kábíyèsí ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú queen naomi àti kábíyèsí o ojoojúmọ́ gan lèmi gan máa ń gbàdúrà fún un mo dẹ̀ mọ́ á gbọ́ àdúrà yín ẹ̀yin aráalé mo kí yín ẹ kú oṣù tuntun ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o so bí a ṣe gbọ́ nìyẹn tán ní ìyá wa Esther Ajayi wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbàdúrà fún wọn wọ́n dẹ̀ nínú ọkùnrin náà omi dùn so tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín a dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wà lẹ́jìlì bí a ṣe gbọ́ gist nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín oṣù yìí á tù wá lára o èmi àti yín ẹ jọ̀ọ́ mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.